الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ويضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله أدعو بلا صدى الله ترى صلاة تقف وأسود ونبوة محمد صلى الله عليه وسلم àwọn ará ilé àti àwọn sàhábà àti ànábì Muhammad sallam kí Ọlọ́run kó bá ní kí wọn ní àpapọ̀ àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé àwọn ìgbẹ́jú lọ́sàn-án lóru kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó mọ̀rẹ́ kankan láre fún wa bẹ́ẹ̀. àmì yàrá tá à ń dúpẹ́ lé lórí òun náà ni ímánì tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fífún oníkálukú wa a nínú hadithi abdullahi ibn amr ibn as oní ànábì wa sallallahu alayhi wa sallam sọ pé man ahabba an yuzahziya anin nari wa yudkhila al-jannata فلتأتيه منيته وهو يؤمن بالله واليوم الآخر Ànábì ní gbogbo ẹni tó bá já pé ó wù ú ó sì ń fẹ́ kó já sí wípé tó bá di ọjọ́ ìgbàlè kìyàmà kọ́lọ́run sọ ojú òun kúrò níbi iná kọ́lọ́run kó là òun kúrò nínú iná anabi sallallahu alaihi wasallam falita ti mọ nìyá tó o kó yá gbìyànjú kó já sí pé ìgbà tí ọlọ́run bá mú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ kó já sí pé ó wà lórí ẹni jẹ́ pé ó nígbàgbọ́ nínú ọlọ́run ọba àti ọjọ́ ìgbà kìyàmù nítorí eléyìí la bí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó má jẹ́ kí ìmọ̀ọ́nì kó dàgbére nígbà ìgbésí ayé nìkọ̀ọ̀kan wa nígbà kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí a ti tọrọ sàlátù fún ẹgbọ́n Muhammad sallallahu alaihi wa sallam agbọ́ni tí a fẹ́ mọ̀ ti sìrà wa ní àǹfààní ní òru tòní òun náà ni agbọ́ni gẹ́gẹ́ bá sọ fún wa lánàá ìsàlàfíà àbí ìjẹ́ àlùsọ́nà ó dó lórí pé kákídà kò yanjú ó dó lórí wípé ká má fi ìbáàdà ká má fi lẹ́yọ̀ ká lákọ̀ọ́kàn sí ká sì nígbìyànjú lórí àlẹ́ ìbáàdà tó bá já sí pé lóòótọ́ àti lódodo àwọn ẹni tó ti lọ síwájú òun la fẹ́ jọ inú táwọn ẹni tó lọ síwájú tí wọn kì í fi ṣe é tọrọ bá di inú oṣù Ramadan òun náà ní salatu tarawih so salatu tarawih gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé fún wa lánàá ó jẹ́ nǹkan kan tó já sí pé àwọn ní ìṣáájú látòrí àlebọ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àkàkún ẹ̀ tó sì sí pé wọ́n máa ń fi ṣiṣẹ́ ṣe púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó já sí wípé a kì í rí wípé ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ pé ó máa ń fi falẹ̀ tàbí ó máa ń fi ọwọ́ rẹ̀ mu nínú àwọn sálàf so tó bá ti dàsìkò rọ̀ọ́n ẹ rí pé bí ẹni pé nǹkan méjì òun náà ni ó gbajúmọ̀ nínú oṣù Ramadan nínú ìbáàdà nǹkan méjì ló gbajúmọ̀ jù alákọ̀ọ́kọ́ àsìyá gbígbà àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì alìkìyà náà ni kíkí ìrun tàrọ̀wé gbogbo iṣẹ́ olóore ló pọ̀ nínú oṣù yìí àmì méjì yìí ó gbajúmọ̀ ó sì lékè fàmìlìhónà yakulu rasuluna sallallahu alayhi wa alihi wa sallam òun láfi rí nọ́ra nípa muhammad sallam Ànábì ní man رمضان Ramadan imanan wahtisaba ghufira تقدم من taqaddama min dhanbihi. الله sallallahu alaihi wasallam pé ẹni tó bá gbọ́dọ̀ pẹ̀lú ìgbàgbọ́ wípé bọ́lọ̀ ti ṣe pàṣẹ rẹ̀ nìyẹn gbogbo tó bá ti dá ṣáájú lẹ́sẹ̀ Allah subhanahu wa yóò yàfẹ́ ẹ tún wá rí pé ànábì sọ pé mo kọ́ ọmọ Ramadan ẹni tó bá fi òru rọmọdán tó bá fi kírun anabi ni ìmánìyàn wà ti sáàbà ó gbà gẹ́gẹ́ wípé ìgbàgbọ́ ń bẹ lọ́kàn rẹ̀ wípé bọ́lọ̀ ń ṣe fẹ́ ká dúró nípa ìrun nínú oṣù rọmọdán bó ṣe wọ ọlọ́run bá bánabi ṣe là á kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam pé ìrun tí wọ́n gbà lérò náà òun náà ni ìrun tarawih imanan wahtisaba ó gbà gẹ́gẹ́ bíi pé òun gbọ́ lọ́wọ́n gba gbogbo bí wọ́n ṣe fẹ́ nìyí ànábì ni wahtisaba ẹrú yìí tún wá látẹ̀mọ́ra gẹ́gẹ́ báwọn náà ti mọ̀ pé salatu tarawih àtẹ̀mọ́ra òun la bùkátà níbẹ̀ àtẹ̀mọ́ra òun la bùkátà níbẹ̀ alẹ́ sallallahu alaihi wasallam ní gufira lahu ma taqaddama min dhanbihi irú ẹrú yìí gbogbo tó bá ti ṣáájú nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò forí jì anabi Muhammad sallallahu alaihi wasallam ìrọ́gì òfin kíyàmì Ramadan anabi máa ń ṣe wálé jókòrò pé káàkiri káàkiri sọlátú tarawih kásì kíyàmù Ramadan anabi ṣe wálé jókòrò níbẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ sí pé àkọọ́lẹ̀ sọ fún wa pé ànábì muhammadu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó sọ nínú hadith abu dhar radiyallahu anhu onistumna ma rasulillahi sallallahu alayhi wa sallam ramadan àgbàwẹ̀ lọ́dún kan pẹ̀lú ànábì sallam falam yakun bina shay'a ànábì ò kírun fún wa kò kírun kankan fún wa min shari atta táàwẹ̀ fi kú méjì tí kò parí ìgbà yẹn lànà bí bẹ̀rẹ̀ sí ló sọ kọ́kọ́ kírun fún wa ó ní faqama bina hatta dha'aba thulthul layli ó ní ànábì kírun fún wa títí tí ìdá kẹta òru tó fi lọ ó ní ìjọ yẹn ló ku ọjọ́ méje táwọn tán falamma kanati sadisa ìgbà tó ku ọjọ́ mẹ́fà táwẹ̀ ó tán lam yakum bin abudar al-gifari ó ní ànábì òkè fún wa falamma kanat khamisa nígbà tó kújọ́ márùn-ún táwẹ̀ ó tán qama bina ànábì tó kírun fún wa hatta dha'aba shatru layli tó jẹ́ pé a sì kírun yẹn pẹ̀lú àjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam títí tí ìdajì ìdajì òru tó fi lọ abudari ní fakultu ya rasulallah launa faltana qiyama hadhi ilayla ya nabi tó bá sì jẹ́ ká fi kún tó bá jẹ́ ká fi kún ìgbìyànjú òru ramadan yíya ìbá sì dá o ọ̀la anabi sallallahu alaihi pé inna rajula idha salla ma'al hátà yansọ́rìfà usibala owó kí amúlẹ́yìn anábì ní tí a bá fi rí ẹnìkan tó kírun pẹ̀lú ìmáàmù lálẹ́ yàní alimurad bidalika ìrun tarawih ó bá kí papọ̀ pẹ̀lú ìmáàmù títí tí ìmáàmù fi parí anábì sallallahu alaihi wasallam pé hósìbàlà ó hósìbàlà ó kí amúlẹ́yìn wọ́n ó kọ́ fún pé gbogbo òru yẹn kọ́ òun ló fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nínú hadith yìí àwọn nǹkan bíi mẹ́ta òun ni nǹkan tí mo fẹ́ kọ́ mú lọ́wọ́ níbi hadith yìí nínú hadith yìí nínú táàmù bẹ́ẹ̀ ni wípé sunna kádìdì kákítà rọ́wì sunna anabi muhammad sallallahu alayhi wa sallam akíṣẹ́ ibi wa sallallahu alayhi wa kò kí fún gbogbo oṣù Ramadan ẹ rí i pé inú hadith abidhar ní kifari ó ní ànábì kí fún wa nígbà táwọn ẹkù ọjọ́ méjì tó tán ànábì kí fún wa nígbà tí àwọn ẹkù ọjọ́ márùn tí ó tán nígbà tí ó tó táwọn táwọn tán kí fún hadith inú lẹ́yìnlá ti sàáfì wá ìṣeré iná ó ní ìgbà táwẹ̀ di twenty three ó ní akírun pẹ̀lú ànábì sọlọ́lá àṣàlá ìlà sólùfì lẹ́yìnlẹ̀ àwọ̀wálé tí ìdá kẹta òru alákọ̀ọ́kọ́ tó fi lọ ó ní súnmọ́ kọ́mùnà àwù lẹ́yìnlá ti khamsi wá ìṣeré ó ní atúnkírun pẹ̀lú ànábì sọlọ́lá nígbà tí àwẹ̀ di twenty five oníjọ́ náà náà fún wa ìlà nísì ilé tírì tóru fi di tó fi dá sí méjì ó ní ẹgbẹ́ thumma qumna ma'ahu laylati sab'i wa ishirina ó ní lẹ́yìn ìgbà yẹn ìgbà tó kù ọjọ́ mẹ́ta táwé tán ànábì tí kí wọ́n wá ó ní hatta dhananna alla nudrikil falah ó ní ẹ̀rù sì bà wá nígbà tí ànábì fa irun gùn ẹ̀rù bà wá ṣé láàárín sáàrì jẹ báyìí ẹ̀kọ́ aláwọ̀kọ́ ni wípé sọ́látù tarawih ànábì ló bẹ̀rẹ̀ rẹ̀ nítorí pé à ń bọ̀ mẹ́ torí pé àwọn kan máa ń sọ wípé àdádálẹ̀ kákí sọ́látù tarawih pé bídíà ni torí pé Umaru náà ló sì dálẹ̀ òun ló dálẹ̀ kódà nígbà tí Umaru dálẹ̀ ó tún mọ̀ọ́mọ̀ sọ pé ní àmàtí lè bí dà àtúhà lè dáa gbólóyìn àwọn èèyàn fẹ́ máa ń lò ó láti fi ṣe ẹ̀rí wípé tí nǹkan bá dáa nínú ẹ̀sìn kódà kó jẹ́ bídíà a lè máa ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò correct ní tí ò yẹ kó correct ni àkọ́kọ́ ni pé ní tí ó mọ̀rù gbé wá yẹn kò ń ṣe nǹkan tuntun ní tó jẹ́ sí pé ìlànà rẹ̀ aṣojú ẹ̀dánlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam òun náà ọkọ̀ ti fi lélẹ̀ ó ní mo sọ pé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ táwọn nínú kàdéfì àbí dárìlì gífárì lè yìí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì táàmù nínú hadith abidalgra abiti nuwanu bashir òun náà ni wípé tàrọwé anabi sallallahu alaihi wasallam ó máa ń kí tó máa ń gùn níjọ tàrọwé ni kó gùn gbogbo ọmọ ìyá tó bá jẹ́ ahlùsùnà tó rìn lórí ìlànà àwọn sálàf kákíyèsí lè irú òun wo là ń kí sójọ tó ń sílẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam ṣáà nínú ẹni tó ń encourage àwọn èèyàn tọrọ òye ládùúgbò wa lágbègbè wa nǹkan fi kún un ǹjẹ́ ló já sí pé àwa táwa náà ń kí tiwa nulé bẹ́ẹ̀ nítorí ìdíkan àbí kejì nínú àwọn tá a jẹ́ obìnrin àbí àwọn abálé ilé náà for one reason or the other a ní course láti mọ kí nulé bó láti ń kí. so anabi wa sallallahu alayhi wa sallam ó kí òun tàràwí tó máa ń gùn lẹ́yìn ìgbà yẹn ó ní ẹ̀kọ́ tá a tún kọ́ ń bẹ̀ òun náà ni pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé téèyàn bá kírun parí pẹ̀lú imam títí tí màmú fi sálámà àtà yansarifa imam tí màmú fi parí hósìbàlá òkìyà mùlẹ̀yìlá wọ́n ní ẹ̀san tí ó gbà pé gbogbo òru yẹn òun ló fi ṣèjọ́sìn nínú kálágbọ́ yìí nípa rẹ̀ ó ní ọ̀rọ̀ tálẹ́bí wa Muhammad sọ lábalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ayanhayan tó máa ń ṣẹlẹ̀ lábala wípé tíyẹn bá ti kí wítìrì lálẹ́ pẹ̀lú imam tánàbí dẹ̀ sọ wípé wítìrì náà ni ká gbìyànjú ká kíkàn níbi ọ̀run wa a sọ pé eléyìí kò sí ìṣkáàlù níbẹ̀ bẹ́ẹ̀ ni kò dàrú ṣẹ́rí tá a bá jí lóru padà àwọn iṣẹ́ olóore míì wà tó jẹ́ pé ó kó sí abẹ́ tahajud aw kìyàmù láì gẹ́gẹ́ bá ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mini wo tilawatul Qur'an nínú bí tá ṣiṣẹ́ ti wọlé ń bẹ̀ yẹn ni pé àwa ti rò pé téèyàn bá ti fẹ́ ṣe kìyàmù láàzìmù ni kó já sí wípé ìrun ni ó mọ̀ kí tá a bá jí lóru ẹ̀san ti dúró látàlẹ́ àná tá a ti kírun pẹ̀lú ìmáàmù tàbá wá jí lóru a lè ṣe nǹkan míì nínú iṣẹ́ olóore mí ni ó dùá wà mí ni ó tilawatul Qur'an eléyìí kò sí mọ́ ní ẹni bẹ́ẹ̀ jàmbá sì tún wá wà náà pé a tún lè kírun náà torí pé ìrìnṣáàdù ni amúrú ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì kan ó kàn gbà wá nímọ̀ràn ni kó jẹ́ pé èyí tá a kíkàn níbi irun wa kó jẹ́ wítìrì kò ń ṣe pé láàzìmù lànàbì ń sọ sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ ẹ fi rí ànàbì wa sallallahu alaihi wasallam tó fi ń kọ̀ ya àwọn èèyàn pé ẹni tó bá mọ̀ pé ó dáhùn lójú pé òun ó dìde lóru kó kí wítìrì rẹ̀ lóru ẹni tó bá ń ṣe méjì pé ó sì ṣeé ṣe kó oorun gàn lábà òun kóun ó mọ̀ láǹfààní àti dìde lóru ànábì ní kó kí wítìrì rẹ̀ látàlẹ́ tírú ẹni yìí bá wá láǹfààní láti dìde lóru again tí a sọ wípé kò gbọdọ̀ tún ṣe ìjọsìn so pẹ̀lú àwọn hadith míì náà ó fi ẹsẹ̀ rinlẹ̀ wípé téèyàn bá dìde lóru lẹ́yìn ìgbà téèyàn ti kírun pẹ̀lú ìmáàmù lálẹ́ èèyàn ní àǹfààní láti ṣe Muhammad sallam ní àpò anábì ló dá salatu tarawih anábì ló fi ṣògbónú ìgbà tó ń kàtọ́ tó sọ pé ní ìmọ̀tẹ̀lẹ̀ àti àgbèrè kò pe nǹkan yìí ní bídà torí pé tẹ́ḿpìlẹ̀tì nǹkan tí Umaru ṣe yìí ó ti wà lọ́dọ̀ àdébà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ yìí tó wà ń bẹ̀ òun náà pé Umar bin Khattab radiyallahu anhu òun lẹni náà tó gbá sí wípé ó sọ pé kí àwọn sàhábà kí gbogbo pátá kí ní jàmáà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Umaru ló sọ wípé tán bá ní kí ní jamaa kó já sí pé Ubayy ibn Ka'b radiyallahu anhu yóò mọ ṣáájú wọn nǹkan tó yàtọ̀ níbi tí umar radiyallahu anhu nǹkan tó wá yàtọ̀ ń bẹ òun náà ni pé umar ṣe ní ojoojúmọ́ ojoojúmọ́ umar dẹ̀ ṣe jamaa waqad su'ila nabiyyu sallallahu alaihi wasallam torí nígbà tó di alẹ́ ẹjọ́ tí àwọn èèyàn ti oníkálukú ti gbọ́ pé anabi muhammad sallam àwọn fún wa àwọn oníkálukú ti wá wá sí masjid anabi sallallahu alayhi wa sallam wọ́n ti pọ̀ ń bẹ́ẹ̀ anabi wa rí wọn anabi wa jáde wá kí wọn fún wa sallallahu alayhi wa sallam anabi ní ra'aytu ma sana'atu bil bariha gbogbo ń tẹ̀ ṣe lálẹ́ àná gbogbo ẹni mo rí tí gbogbo yín ti péjọ bàbí sínú masjid àbí ní mi ìmọ̀ọ́mọ̀ wá khashiyatan an yufradu alaykum ànábì ní wọn mọ̀mọ́ wá ó mọ̀ já sí pé tó bá di wípé mo bá ṣe báyẹn tí gbogbo yín bá tò lẹ́yìn mi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò padà sí irun yìí lọ́ranyàn ànábì ní fíà yẹn ni mo ní tí mi ò wá fi wá kírun fún yín mọ́ lálẹ́ ẹjọ́ tẹ̀ respect tí gbogbo yín ti pọ̀ ní mọ́sítìdì yẹn. idan ìgbà tá ànábì ò sí láyé mọ́ ti wà wípé kò lè jọ́ràn yẹn mọ́ wípé òfin ò lè wá lẹ́yìn ìgbà tánábì ti kú mọ́ tó ti kúrò láì sallallahu alaihi wasallam ẹni wípé Umar bin Khattab radiyallahu anhu ó ní àtòrí àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀rọ̀ rẹ̀ radiyallahu anhu ó ní inni ara law jama'tu ha'ula'i ala qari'in wahidin lakana ahsan. nígbà tí Umar rí àwọn èèyàn lọ́kọ̀ kan tí wọ́n ń dá dúró tí wọ́n ń dá kírun nínú mọ́sídìí umaru ní ah, tí n bá sì lè pa gbogbo àwọn èèyàn yìí pọ̀ kò bá sì dá o umaru ní kí fún azamu ó ní lẹ́yìn ìgbà yẹn mo decide ó ní fàjàmáàtùm àlà Ubayy ibn Ka'ab umaru wa ni ah, gbogbo yín ẹ máa tó lẹ́yìn Ubayy ibn Ka'ab kẹ́ ẹ máa kírun wọ́n á kírun lọ́jọ́ kan ó ní kharaja Umar umaru wa jáde ló wá rí àwọn èèyàn lálẹ́ ẹjọ́ yẹn wọn náà tó yọ sọlú nàbí sọlá ti kọrí èé tí gbogbo wọn kírun pẹ̀lú ìmáàmù ìyọkà pàpàọlá ní ìmọtì lèbèdè àtú àdè èé ní ìmọtì àlèbèdè àtú àdè èé bídí alẹ́ yìí bídí ayé ó dáa ṣùgbọ́n àtúgbà ilé bídí àti umaru tàlàfàdọ̀ pẹ̀lú ẹ̀ kì í ṣe irú bídí ilé yìí táwọn sọ nítorí kíni alákọ̀ọ́kọ́ ní tí Umaru kó àwọn èèyàn jọ lé lórí àwòkọ́ṣe rẹ̀ ara ànábì Muhammad ló ti rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa ar sunna mi ẹ mójútó súnà táwọn àrólé tí mo fílẹ̀ lẹ́yìn yìí náà tí wọ́n bá là kalẹ̀ nábì ni ẹ mójútó nínú hadith mi anábì wa sallallahu alayhi wa sallam anábì ní alaykum billadhina min ba'di àwọn méjì yìí ẹ̀yìn ìgbà tí mo bá lọ tán àwọn méjì yìí wọ́n dọwọ́ yín ní tí wọ́n bá ṣe ní tí wọ́n bá là kalẹ̀ nínú ẹ̀sìn anábì ní abubakri wa umar so níjọ́ náà tí umaru jà máa àwọn sọ̀hábà pé ká máa kírun tàràwíhì wọn lẹ́yìn Ubay ibn Ka'ab kò sí sọ̀hábà kan jọ náà tó khalafa Umar ibn Khattab àwọn onímọ̀ sọ pé bí ẹni wípé ìjìmọ̀ ẹ̀wù ni nǹkan tí Umar ṣe yìí níbi máa kírun tàràwíhì so lábala yìí nínú tá àwọn náà ta gbọ́dọ̀ lékún àwọn sọ̀hábà àná Muhammad sallam wọ́n ṣe àlùfáà lórí kìyàmù layl wọn kì í mọ̀ kí olóyè jẹ́ pé téèyàn bá jẹ́ àlùsùnà nínú tí ó mú lọ́kùnkúndùn nínú oṣù Ramadan kìyàmù láyé kìí sì ṣe kìyàmù láyé lélẹ̀ tí ó lọ́ mọ̀ kí níbi tó já sí pé kankankan thirty minutes wọ́n ti kí tọ́ra wí tán eléyìí kò ṣàfihàn wípé ẹni tó bá rí báyìí ó ń ṣe súnà tàbí Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ ọba Allah subhanahu kó fún dáadáa ṣe wọ́n sọ nípa adadu raka'ati tarawih adadu raka'ati tarawih ọ̀hún bẹ́ẹ̀ àmọ́ ìpìlẹ̀ ń bẹ̀ ni pé al-amfi wasi'an ṣùgbọ́n tá a bá wo a rí i pé àkọọ́lẹ̀ wa látọ̀dọ̀ ìyá wa Aisha wa gbọ́ hamina asahabi nabi sallallahu alayhi wa sallam tí wọ́n sọ wípé òjíṣẹ́ Muhammadu sallallahu alayhi wa sallam ànábì ò kì í kí tayọ mọ́kànlá wọ́n fi wáyà ti nínú ẹgbà wá mi wọ́n ní mẹ́ta àti mọ́kànlá àti mẹ́tàlá tá a rẹ́rìí fún látọ̀dọ̀ ànábì muhammadu sallallahu alayhi wa sallam ìkíní kejì kìí ṣe níta ànábì mú kí tán láàrin thirty minutes àbí láàrin forty minutes ẹni pé tá a bá wo hadithi al-hadithi numan ibn bashir àti hadithi abudar al eléyìí tá a ti tọ́ka síwájú àwọn méjèèjì sọ wípé ìrun táwọn kí pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní kọ̀ṣínà ayẹ fúutana falah. ẹ̀rù sì ń bà wá kọ́mọ̀já sí pé àní bá alfalah nítorí wọ́n pè ní alfalah òun náà ní sàárì jíjẹ lẹ́yìn ìgbà tánábì bá ti bẹ̀rẹ̀ látàlẹ́ ànábì ò ní parí tàrọ́wì àyàfi nítòótọ́ sàárì bá fẹ́ jẹ ṣáwọn èkìtì wa báyẹn tá a bá wá lè kí tiwa báyẹn nítorí ọ̀lẹ tó ti wà lára tiwa eléyìí dẹ̀ ni kì í ṣe àlámọ̀rí tó ṣẹ̀ṣẹ̀ bá lọ wo nínú muwatta Imam Malik rahimahullahu ta'ala nínú hasaru Yazid ibn Ruman ó ní Umar ibn Khattab radiyallahu anhu ìgbà tó kó àwọn èèyàn jọ ó ti mọ̀ pé àwọn èèyàn ò ní lè kí bí ìtànàbì sallallahu alaihi wasallam faqala Umar umaru wa jama'ahum la adadin min raka'ati pé kán máa kíákà eléyìí tó pọ̀ so riwaya sọ pé umar bin khattab radiyallahu anhu ó ní kán máa kí twenty raka nínú riwaya míì ó ní kán twenty three raka àwọn riwaya tó gbé twenty wá àwọn riwaya tó lálàáfíà ni torí ẹ̀ lẹ́fì lọ́gọ̀ àwọn àfa onímọ̀ náà nígbà táwọn náà padà ń sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní àlámọ̀rí tó yẹ pé ó gbajúmọ̀ ní twenty raka nígbà ayé àwọn sahaba alẹ́ muhammad sallam àwọn kọ́ra alimọ̀dàsókè rahimahullahu ta'ala oníkànnì àléyìí amúlù sahabati wọ́tàrín káàkì twenty ní iṣẹ́ táwọn sahaba wọ̀ lórí ẹ̀mí àwọn sahaba máa ń ṣe wàtàbíyìn àtàwọn tó wá lẹ́yìn wọn. Ibn Abidin náà sọ ní àléyé amalu náà sí sharukan wọ̀gbọ̀nba àti ní ibùyọ̀ oòrùn àti ní ibùyọ̀ oòrùn làwọn èèyàn ti máa ń kí twenty nítorí pé kò sírú àǹfààní kákí látàlẹ́ tí ó fi di àfẹ̀mọ́jú eléyìí tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó kí fún àwọn sàhábà ẹ rí i pé eléyìí ó sì ṣẹlẹ̀ wípé nínú hadith abdullahi ibn abbas tó ní òun kírun pẹ̀lú ànábì muhammed sallallahu alayhi wa sallam tó ní ànábì tẹnuba bọ́kọ̀rọ̀ níbi irun rẹ̀ ànábì sì ń ka bákọ́ra lọ tóun sì ń rò pé ànábì máa tó parí irun rẹ̀ ó ní ànábì ka bákọ́rọ̀ tán ànábì tún mẹ́nu lé nìsà ànábì tún mẹ́nu lé nìsà òun ò tó ti ka nìka nìsà tán ànábì máa rò pé títí táwọn tó fi pẹnu lé lé ìmọ̀ràn oní ànábì wa kà tán oníkótó kà tán òun ti ń ro nǹkan tí ò dá lẹ́mi ọ̀hún oní èrò tí ń bẹ lẹ́yìn lẹ́yìn Abbas jọ́nà ni pé òun máa kúrò níbi ìran tánàbí ń kí sallallahu alaihi wasallam tó àwọn olè kiri eléyìí tó tá bá rí àwọn èèyàn tó já sí pé bí wọ́n ń kírun tiwọn léléyìí kò sí nǹkan tó burú níbẹ̀ àmọ́ a sọ wípé eléyìí tó dáa jù òun náà ni ká dúró lórí nǹkan tí alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam tó wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe máa ń sọ gẹ́gẹ́ bí ó ṣe máa ń pààrà lẹ́nu àwọn àfáìsìn ànábì sallallahu alaihi wasallam ní inna khayral adìyí adìyí Muhammad sallallahu alaihi wasallam ìlànà tó dáa jù ìlànà tí alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam tó bá já sí wípé èèyàn bá láǹfààní ẹ̀ èyí tá ànábì náà àwọn afẹ́sìn ní al-ihda ashara kanat mabda al-amr nígbà tí tàràwì gẹ́gẹ́ bẹ̀rẹ̀ mọ́kànlá ni thumma intaqala ila ishirin ẹ̀yìn ìgbà yẹn ló kù dìgbà di pé ó di nǹkan tí wọ́n wá ń kí ní ogún ní pàtàkì jọ láyé Umar bin Khattab èyí tó dáa ju èyí tánà bí ṣe sallallahu alaihi ṣùgbọ́n ṣe kó mọ̀ já wípé àwa ò mọ̀ ní ìǹkàrù sí ibi tí wọ́n ti ń kí ogún àbí jù bẹ́ẹ̀ lọ òun náà ni àlàyé tá à ń ṣe fúnra wa táwa bá dúró lórí mọ́kànlá mọ́ àṣàlù ilé ìdá púpọ̀ ṣùgbọ́n kó jẹ́ pé mọ́kànlá àti wa náà kò ní já sí pé ilé ìtawà àgbàlagbà wọn pè ní sọgbálẹ̀ mọ́kànlá àti wa náà kó jẹ́ ìrun kó jẹ́ tàrọ́wì gangan pàṣẹ kó mọ̀ jẹ́ ìrun kánkànkán ìrun tí ò da kí ni ẹ̀hún náà ní kẹ́ni sin ọlọ́run ọba tòótọ́ kó máa kírun níbi tí wọ́n ti máa ka tí wọ́n bá àtàn alif lam mim ha dihamata kọf eléyìí kò ń ṣe ní àárín irú èmi àti yín mọ́ láwùjọ yìí ní pàtàkì jùlọ tá a jọ mọ̀ wípé oṣù Ramadan oṣù ojú tí sánmọ́ pọ̀ ń bẹ òun náà ni nínú tí ká lákọ̀ọ́kọ́ sí ẹ̀ ká dẹ̀ kọ́rìjì àwọn èèyàn tá a bá jọ ń kírun papọ̀ nínú ilé ìjọsìn tó bá yẹ pé ọ̀rọ̀ òye wọn tó bọ́lọ̀ ṣe ti sàánú àwa ká làwọn lọ yìí ká jẹ́ kí wọ́n mọ̀ pé ibi tó orí wà òun náà ní olùkìyà ànábì wa sallallahu alaihi wasallam ànábì ní afdol salati àtiwálù àkúnúta ànábì ní ìrùn tó lọ́lá jù sallallahu alaihi wasallam olè tó yẹ pé kìrọ́ àti èèyàn kan bẹ́ẹ̀ ogun kìrọ́ àti èèyàn kan ogun tá a bá wá lè kí ní mọ́kànlá tá a bá rí bí wọ́n ti ń kí ju bẹ́ẹ̀ lọ ká má takò wọ́n ká má takò wọ́n pẹ̀lú ìṣesí wọn rìwáyà mi wà lọ́dọ̀ Imam Maliki tó jẹ́ pé thirty six òun ni wọ́n máa ń kí gbogbo àwọn rìwáyà yìí ló pọ̀ nínú àwọn kutubul fiqh eh, wal hadith so àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ káwọn náà kó nípìn tó pọ̀ ìpín tó dáa nínú oṣù Ramadan lápọ́nlé kó sì jẹ́ kí ìgbọ́yé ẹ̀sìn kó jẹ́ nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò fi sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa aqulu ma tasma'una astaghfirullah li wa lakum min kulli dhanbi àwọn tá a bá ní ìbéèrè tí a fi fún sí wa ó yẹ tí àbẹnubá wallahu a'lam. naam hayakumullah jazakumullah khairan wa as'adallahu awqat kí alákìí ó jẹ́ kí a rí yín pẹ̀lú orí dáadáa. Ah, ìbéèrè àkọ́kọ́ òun náà ni wípé oníbèrè ṣe béèrè pé ǹjẹ́ a lè ti súnánù rawatib náfìlà méjìlá tá a máa ń yàn ní ojúmọ́ yẹn ìn tó kángun sí sọ̀látùl àìṣà méjì tá a kì lẹ́yìn sọ̀látùl àìṣà ǹjẹ́ a lè ti bọnú gbé àníyàn rẹ̀ papọ̀ wọnú tàrọ́wẹ̀ kí a mọ̀ kí méjì ẹ̀yìn àìṣà yẹn ká gbé àníyàn rẹ̀ wọnú tàrọ́wẹ̀ hayakumullah. نعم بسم الله الرحمن الرحيم وبه نستعين wọlá alam èyí tí màá sọ ni pé làmà ni kò sí nǹkan tí ó burú mbẹ nítorí pé rìwáyà tó pé mẹ́tàlá wá lọ́dọ̀ àrẹ́gbà Muhammadu sallam àwọn onímọ̀ sọ wípé nítorí ó di mẹ́tàlá òun náà ni súnánù ìṣà rákà méjì tá a máa ń kí lẹ́yìn ìṣà òun ló jẹ́ ó di mẹ́tàlá tó bá jẹ́ pé ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ yìí òun lábàádó lórí a sọ pé lámọ̀ ni kò sí nǹkan tí ó burú ń bẹ̀ so wallahu ala wa alam àmì èyí tó dáa jù òun náà ni pé ká yà á lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ṣe pé èyí tó gbajúmọ̀ jù ni pé mọ́kànlá ni wọ́n ń sọ pé ànábì sàlám kí tó sì já sí pé kò rọrùn ká sọ pé ànábì Muhammad sallallahu alaihi kì í wá kí rọwátìbù kì í wá kí pé so èyí tó dáa jù òun náà ni pé ká ká ká yọ kúrò ká jẹ́ kí ọ̀rọ̀ wa ti bò pé ká gbé àníyàn kìyàmù láyì lórí mọ́kànlá àbí iye tá a bá fẹ́ kí wọ́n lọ wàhálà wàhálà. naam jazakumullah khairan ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé ǹjẹ́ ṣẹ̀ríà kò sí kí a kó àwọn ìyàwó wa àwọn ọmọ wa lóbìnrin ká kó wọn dání lọ kí tàràwíhì ní alẹ́ níwọ̀n ìgbà tó yẹ pé masjid tí wọ́n ti fẹ́ lọ kírun masjid tí ó fọkànbalẹ̀ ni akramakum Allah. ṣèkùnlá àdá làmọ́ni àwọn ẹni ìṣíwájú wọ́n máa ń pa wọn láṣẹ wọn láṣẹ tóbìnrin tóbìnrin nígbà tí wọ́n bá fẹ́ kí sàlátù tarawih so àwọn sálàf wọ́n máa ṣe jámù àwọn ará àwọn ìyàwó wọn so wọ́n máa ń kírun alẹ́ aslu náà dẹ̀ ni wípé anabi wa sallallahu alaihi wa sallam ní láyé náà wò ìmọ̀ allahi masajid allah ẹ má kọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin láti wà ní mọ́sálásí láti wá jọ́sìn so ìpele nìyẹn wọ̀lọ́ náà kọjá pé afdol kákìnnù náà wà ṣùgbọ́n tó dín ní Ramadan àsìkò yẹn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ wa ó sì ó sì jẹ́ kí a lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹ́ pé gẹ́gẹ́ bá ẹ̀sìn náà àbẹ̀tẹ̀ fúnra ní kàkà Al-Qur'an tí ò bá jẹ́ lọ́jọ́ méje kó mọ̀ dé lọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n tó bá di Ramadan ìgbàláyè wà fún wa kódà bí èèyàn bá kà á lódìdíjọ́ kan torí ẹ̀ láti ṣe sí yẹn lọ́dọ̀ àwọn tọ́lá pé wọ́n máa ń kí Al-Qur'an láàrin oṣù Ramadan ntẹ́lómi òkè ọ̀sùn ẹlòmíì òkè Qur'an sixty tó nítorí pé ìgbàláyè wà ní Ramadan wọ́n fẹ́ ilẹ̀ fún wa láti ṣiṣẹ́ lásìkò yẹn sòkò sí nǹkan tó tá a bá ní àǹfààní àti kó àwọn obìnrin lọ sí mọ́sídìí nígbà tí ó fọkàn balẹ̀ wallahu ala wa ala. Naam, jazakumullahu khairan. Ah, oníbéèrè tún ń ṣèbéèrè wípé àsìkò wo ló dáa jù ló lọ́lá jù fún obìnrin láti san ààwẹ̀ rẹ̀ padà nígbà tí Ramadan bá tán? Àsìkò wo ló àsìkò wo ló dáa jù? Naam, Àsìkò Hasan tó dára Bamri. tó jù lọ láti san ààwẹ̀ rẹ̀ padà, òun náà ni pé kó san nínú Shawwal. Torí pé yóò fún ní àǹfààní tó bá tètè san láti gba sí Shawwal. Torí pé sítú ṣàwá sàn pé náfìlà ni rọmọdọ́ọ̀nù rẹ̀ gangan nísìnyí ọ̀ràn yẹn ni òkè yẹn wá fi ààyè lẹ̀ fún náfìlà ẹ̀dùkú ànábì wa sọ̀rọ̀ lásánà ànábì ní ìdá òkè mọ̀tì sọ̀tù fala salata illa al-maktuba tó bá ti pín gbèrò ọ̀ràn yẹn ló àlè sí náfìlà ń gbà yẹn so tásìkò ọ̀ràn yẹn bá ti tó kò sáfà ní náfìlà ká wá fi ọ̀ràn yẹn lẹ̀ ká máa ṣe náfìlì ilé ìtàwọn sí sítú ṣàwáì sẹ̀mọ́ pé ìyẹn bígbà téèyàn gbójú fáìnà ni so èyí tó dáa jù ni pé káwọn obìnrin kí wọ́n tètè san sítú ṣàwáì wọn lẹ́yìn ìgbà yẹn kọ́ tó máa parí sítú ṣàwáì wọn àbí kí wọ́n san rọ̀mọ́dọ́ọ̀nù wọn kan tó gba sítú ṣàwáì wọn ló máa fún olóore ọ̀fẹ́ méjèèjì ní pàtàkì jùlọ ìgbà tẹ́lẹ̀mí ó gbà á kò sẹ́ni kankan tó mọ̀ wallahu ala wa alam. kí a fi ìbéèrè lè kàn yín torí sọláàtù sọláàtù sọbọ àwọn oníbèrè ṣe ìbéèrè wípé èwo ló ti ń lọ́lá jù nínú kí ìmáàmù kó lọ wítìrì tàrọwẹ kí ó lọ lára di òru gangan bí ìdá kẹta òru àkọ́kọ́ nìyẹn ẹkí àbí kí ó kì í papọ̀ níjẹ̀mọ́ fún àwọn àwọn màmú hayakumọlọ. ẹnjẹ sọ lọ ẹran ẹ jẹ pé lílọra tí màmú ó lọ lára gbogbo jàmọ́ náà ni wọ́n jọ kì í ìyẹn dà lápẹẹrẹ a ti mọ̀ pé mọ́ mo bóyá mẹ́jọ ni wọ́n kì í fún wa wọ́n wá kí márùn-ún àbí mẹ́ta fún wa lóru tó dẹ̀ máa gùn gbogbo àwa nìyẹn sọ pé kó ìmáàmù nìkan ló fẹ́ dá kí oore tànàbì sọ yẹn sàlá sàlá pẹ́ ni ó bá papọ̀ pẹ̀lú ìmáàmù ọlọ́run wa yóò kọ́ ọ lẹ̀ fún pé gbogbo òun yẹn ló fi jọ́sìn pẹ̀lú mọ́jẹ̀mú kó jẹ́ pé ìmáàmù kì í tán àwọn èèyàn kì í tán lẹ́yìn ìmáàmù so nítorí bẹ́ẹ̀ a sọ pé kí máa kì í yẹn káwọn èèyàn nílá àǹfààní yẹn pàtàkì jùlọ àǹfààní wà lóru láti gòlé àwọn iṣẹ́ olóore míì bíi àdúà bíi azikir tilawatul Qur'an lóru ká correct opinion mi máa rò wípé tá a bá dìde lóru sọ̀láàtù nìkan ò la lè ṣe ká correct ẹ̀ àwọn iṣẹ́ olóore mi pọ̀ tá lè síbẹ̀ wọn náà wàhálà wàhálà. kọ́lọ́kù wa san yín ní ẹ̀sùn lọ kí n fi ìbéèrè yìí kún oníbèrè ṣì béèrè wípé azkaru sabah ǹjẹ́ àwọn lè ṣe nígbà táwọn bá tún dìde fún kìyàmù láìlì ní ọwọ́ ìdá kẹta òru. àwọn tó bá já sí pé gbóhùn àdúrà tí ẹni yìí tó mọ̀ òun náà yà wọn gbólóhùn yẹn náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù òun ni pé ó ṣe àdúrà ní bó bá ṣe máa ṣe kódà kó jẹ́ pé èdè abínibí wa òní ò bá fi dùn á kódà ìmú àkàrò yẹn wá lásìkò tó yẹ kó wọn bá dáa fàjọ tò lẹ́yìn tó bá kí ìrun ṣubú ìtàn so kó ṣàdúà lórí gbogbo àlámọ̀rí ayé tọmọ tiṣẹ́ rẹ̀ tẹ̀bí ẹ̀ ṣàdúà ẹ̀ lóru tó bá jẹ́ pé kò bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà tọ́ kó mú àwọn gbólóhùn àdúrà yẹn náà wá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lọ́wọ́ àlám. dam kí ala kí ó yẹ kí a rí yín pẹ̀lú dáadáa jazakumullahu khairan wa qatakum wa hafidhakumullahu min kulli su hayakumullah.